sọlọ́ kan ti jẹ́ pé àkọ́rọ́ àwọn míì tẹ̀ àwọn míì mú ọlọ́run kan sọ àwọn èèyàn nù mùsùlùmí náà lónìí wọ́n mú àwọn àfa wọn ní ọlọ́run ṣé yóò má fà lọ́lọ́run ni tí bá ń wọ́n mọ tí ọ̀rọ̀ wọn bí tó bá ti dọ́dọ̀ gbóògùn sàmẹ́n. tó bá ti lóhùn ó fún ọ lọ́mọ kọ́dà bọ́lọ́wọ́ kọ́ sínú kọ́dà yóò sì kọ́ lọ́run láṣẹ kọ́dà ń tà ń sọ yìí wọ́n sì ń kọ́ kọ́dà ń bẹnu tíra wọn wọ́n sì nígbàgbọ́ sí bẹ́ẹ̀ sọ ariwo tí ń bẹ ní àwùjọ yìí nù kódà kò mọlélẹ yìí nìkan àwọn isọ ọmọ mọríàm àwọn nasọrọ wọ́n gbà pé isọ ọmọ mọríàm Ọlọ́run ni látara pé ó wá ní fọmù yẹn ó kó sára ta ni mọríàm ó wá bí lọ́mọ àwọn mùsùlùmí náà gbàgbọ́ bẹ́ẹ̀ pé Ọlọ́run máa ń kó sára èèyàn tó yẹ pé téèyàn bá gbà nǹkan mú báyìí Ọlọ́run ló gbà mú bí yẹn bá wo nǹkan báyìí Ọlọ́run ló wò àwọn wo nu àwọn súfì ọlọmọsà jámánà wọn tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nípa nǹkan tó ní í ṣe pẹ̀lú àkídà tó ní pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ti kọ eléyìí fún wa kódà ó tún fi má gbégbé ìfẹ́ ìmọ̀ nífẹ̀ẹ́ nǹkan so èèyàn lè ti kíni kọ́ sí àwọn yahudi àti nasọ́rọ́ bẹ́ẹ̀ torí ìfẹ́ náà wọ́n ní sí Isa ọmọ Maryam ìfẹ́ ni wọ́n ní sí Uzairu so gẹ́gẹ́ báwa náà lónìí táwọn nífẹ̀ẹ́ àwọn àfáà wa tayọ àlà so eléyìí náà ó léwu nítorí pé àfáà wa Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní inna ma'rifata shay'il mahbub taqtadi hubbahu sọdẹ bá ra àwọn èèyàn lónìí àfa àwọn wọn pèrèfà kan ní mọ̀ ń pa àfa àwọn kan jọ lọ́n lọ àwọn àfa àwọn gómọ sọ fún wọn pé àwa ní kẹ́ mọ̀ nítorí pàwọ́ làwa mọ ọlọ́run sọdẹ bá ti mọ̀ àwa túrú wa ló fi mọ ọlọ́run ọba so gbogbo tí àwọn tí ó bá ní irú àdìọ́ báyìí so ó léwu púpọ̀ kọ́dọ̀ ó lè yọ̀yàn kó nu Islam torí pé ọlọ́run ọba ní àwọn mùmínì òdodo ashaddu hubban lillah àwọn mùmínì òdodo ọlọ́run làwọn ò ní fẹ́ ju gbogbo nǹkan lọ so nínú àwọn àlàyé tán tó ṣe fún wa ni pé àìbádàtul qubur ìmọ̀ bọ sàárì lónìí tó kún sọ́wọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tó gbé tẹ́lẹ̀ bá ní bùkátà kan àfikún débi sàárì ní àdúgbò kan tí mo fọkọ bọ̀ wọ́n láti rí lónìí bẹ́ẹ̀ bá ní bùkátà tó lágbára tẹ́ bá débẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá da yín fúnlẹ̀ tí wọ́n daṣọ funfun bò yín lórí tí wọ́n gbé kùránì lé yín lórí tí wọ́n bá parí àṣàrù wọn tí wọ́n máa ń ṣe so tọ́ máa débi sàárè yìí gbogbo tọ́ máa fẹ́ tọrọ àwọn tí ń sọ yìí tọ́ máa fẹ́ ṣe mòlúdì wọn gbọ́dọ̀ mọ́dé sàárè yìí tọ́ máa ṣe kíni wọn tọ́ máa ṣe ní ọjọ́ júmàjúmà ó tún lọ bẹ̀ lọ́gbàdúà so eléyìí náà ìkọ́sí àwọn Yahudi àti Nasara ni so láì ní máa fa àkókò oògùn wọn ti fa ẹ̀rí tí ń bẹ ń bẹ fún wa débi pé ewu tí ń bẹ lérí àwọn tí ń ṣe léyìí ọlọ́run ní ìkẹ́ òun ọlọ́run ọba yóò jìnnà sí wọn torípa nabi sallallahu alayhi wa wọn ni la'natullah ọlọ́run ọba làánà àwọn wo al-yahudu wan-nasara àwọn yahudi àti nasọrọ ittakhadhu qubura anbiya'ihim masajida torí pé wọ́n mú sàárẹ̀ àwọn ànábì Ọlọ́run wọn wọ́n sọ di mọ́sálásí so àwa tá a bá ń ṣe bẹ́ẹ̀ náà káwa náà ò jìnnà sí so àdìsí eléyìí wọ́n ti kà á fún wa táwa náà bá ní tíra sunanu nasaile àdìs seven oh three káwa náà lọ wù yàrá wa Aisha àti àfọwà ibn Abbas àwọn ni wọ́n gbà wá bákan náà tashabbuhu bihim bi'id al-milad wọ́n là ń kọ́ sí wọn níbi ọdún wọn tán máa ń sí ọdún tó ń pè nu tíra wọn gan kò nípìlẹ̀ tẹ́ bá wọnú tíra wọn láti bẹ̀rẹ̀ sí parí kò síbi sáà ti sọ pé ẹ máa sọ Isa ọmọ Maryam sòtẹ́ yẹn bá sì lọ́ọ́ ká tan ọdún yìí dáadáa àwọn ẹlẹ́bọ ló pilẹ̀ rẹ̀ sò látara pé wọ́n fẹ́ pe àwọn ẹlẹ́bọ sínú ẹ̀sìn wọn ò pé ta lè dá ni pé ẹ ká kọjọ́ ìwọ̀n wọn tán i December yìí ló bọ́ sí láwọn ẹlẹ́bọ Rome nígbà yẹn sò jọ káwá yí padà pé à ń sọdún àjọ̀dún Ìsá so àwa tá à ń ṣe títí ànábì náà sallallahu alaihi wasallam tá à ń ṣe mólúdì so àkọ́ à ń kọ́ sí àwọn nàṣọ́rọ́ ni fọlọ́mọ́sá àlàwà ń bẹ̀. bákan náà à ń kọ́ sí wọn níbi àdúrà ṣíṣe gẹ́gẹ́ bó ti ṣàlàyé à ń kọ́ sí wọn níbi àwọn àzíkìrì wa ẹ̀rọ àwọn ẹlòmíín lónìí tó bá fẹ́ ṣe àzíkìrì tiwọn nínú masjid bí ijó bí ìlù àwọn Yahudi nàṣọ́rọ́ àwọn nàṣọ́rọ́ ni máa ń jóná máa ń lùlù kódà ìjọ àti ìlú tán lù yìí gan nínú tíra àwọn wọn sẹ́bilé wọn so àwa náà tún wá ń sí wọn so nípa pé aláfẹ́ súnmọ́ lọ́hùn ìjọ àti ìlú àti ariwo so láàmú fi sin ọlọ́hùn kó lọ́mọ sàṣọ wa ń bẹ̀ dẹ́n níparí wọ́n là ń kọ́ sí wọn níbi ọ̀làjú pàápàá jùlọ àwọn oní ìwé à ń kọ́ sí àwọn Yahudi kò sí nǹkan tó hàrọ́ ọmọ kéèyàn kàwé so àwọn afọ́padà analyse nínú ìbéèrè nítorí pé àwọn kan tó sì gbọ́yé wọ́n ní ká má gba ìròrí àwọn tó gbèwé wá ni àwọn western àmọ́ wọn ní a má kà kábi sànfàní fẹ́sìn kódà àwọn àfẹ́sìn lára wọn ni baba fèmí ni baba ibùdó bá sàtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ti fọ́ àtúwá lórí pé kò sí tó burú bí kákàwé kódà àlè fi rìn sìn lọ́wọ́ ká wá gba ideology wọn ká wá gba akọrùn débi pé ọmọ mùsùlùmí mi lónìí ibi tán bàjẹ́ dé tọ́ba láwọn ti pàápàá jùlọ tọ́lọ́ bá tẹ̀sùn ní orí pò kan nínú ìlànà wéyì bí ó di dókítà àbódi pòfẹ́sọ̀ ni yóò wà ní agbára fún un so ojú sì máa tì í láti pìrìsẹ́ǹtì ara rẹ̀ as muslim láwùjọ tó bá wà àmọ́ kẹ́ pìrìsẹ́ǹtì aṣọ oníwèé òtẹ̀ lọ́rùn tó ẹlòmíì ti pa ọkọ̀ kápẹ́ sheikh kápẹ́ ní ustaz ó sì parẹ́ nítorí kíni sàkọ́fà ọ̀rìbíyà tó lè tó ṣe pé kọ́lọ́ so islam ẹ̀sìn tó ṣe pé ó ṣe fi yanràn ní gbogbo tá a bá wà ní téyò sí tójú ò gbọdọ̀ tí ní láti fi hàn pé mùsùlùmí ni èèyàn kọlọmọsálàwà pàápàá jùlọ àwọn obìnrin lónìí tó bá wà ní higher institution aṣọ tí wọ́n ń wọ̀ lọ́mọ mùsùlùmí ó dìgbà tẹ́ bá béèrè okọ rẹ̀ kẹ́ tó mọ̀ pé mùsùlùmí ni látara kí ni ọ̀làjú àwọn òbí wa àwọn òbí náà sì rí wọ́n ráwọn ọmọ yìí kọ́dọ̀ òbí subhanallah nítorí pàǹkàwé sòkè ọlọ́ọ̀bà subhanahu wa kọmọsálà wa bí fitna àwùjọ yìí so ìdájọ́ tó wá di gbogbo ká máa kọ́ sí àwọn táwí òun náà ni wọ́n ti sọ fún wa pé man tashabbaha bi qawmin fahuwa minhum àdìsù yìí táwa náà bá lọ wo sunan abi dawud four thousand thirty one and thirty one àwa ní orí ń bẹ̀ afáwa ibnu umaru ni ó gbà wá bẹ́ẹ̀ náà ni hadith afáwa abdullah wọ́n sọ pé almaru ma'aman ahabba èyí tó wá léwu jùlọ ni pé gbogbo àwọn téèyàn ń kọ́ sí yìí tó bá dijọ́ àlùkìyàmà àárín wọn àwùjọ wọn lèyìn ó wà o torí pé ẹni tí ń bá nífẹ̀ẹ́ yàní ẹni téèyàn nífẹ̀ẹ́ èyàn ó wà pẹ̀lú rẹ̀ ni so kọ́lá ọba subhanahu wa ta'ala kọ́mọ́sá bá wa san àwọn ustaz wa ní ẹ̀san so àwọn asátìsà ti ń bẹ níjòkó tí wọ́n bá ní tàlíìkì kan sí ìkejì so microphone ó lọ sí ọ̀dọ̀ wọn láàrin ìṣẹ́jú díẹ̀díẹ̀ ká tó wá ka àwọn ìbéèrè náà. آه، بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وموالاه أما بعد لين باتي أدوبة فولان وبا آه، أدوبة فون ولو صور وانا بوريا وان كتي وان سالا يفوا نلويس ولان وبا كي وبا واسواني سندادا التشبه بالكفار أبو لقوا وين ni wọ́n ní nǹkan àbí méjì tí wọ́n mọ̀ nípa rẹ̀ nírú ọdún tí ń bọ̀ wáyé nísìn kálukú ló mọ̀ pé ojúṣe mùsùlùmí òun ni pé kó pa gbogbo nǹkan rọ̀dànrọ̀dàn tí wọ́n bá ń ṣe tì láwọn abala míì náà èyí tó jẹ mọ́ nǹkan míì náà tí mùsùlùmí ti ń pera rẹ̀ mùsùlùmí ti fi ń kọ́ṣe wọn òun náà ni mọ́lúdì nàbí ìmọ̀ ṣe mọ́lúdì ànábì sallallahu alayhi wa èyí tó tún wá wá látara rẹ̀ náà ni ká máa ṣe mòlúdì àwọn ṣéhù wa àti àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó wá ku ẹyọ kan tó ṣe pé wọ́n kàn fẹnu bá fèrè ni tó ṣe yípe yẹn náà nínú àtẹ̀ṣẹ́bù bẹ́ẹ̀ kò fáàrù àmọ́ nínú àwọn àáfàá tó ṣe pé wọ́n jẹ́ onífẹ̀ẹ́nu wọ́n ti fi kíní dà wá ní wọ́n ti dàrú mọ́ wa lójú débi wípé wọ́n fẹ́ lè sọ pé islam gan òun gangan náà nínú islam ló wà òun náà ni torí pé alhamdulillah tọ́píkì yìí ó ní nǹkan tí ó bá ṣe pọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ní táìmù tá a wà yìí lásìkò tá ń ṣe mọ́lìdì lọ́wọ́ ni lásìkò gbà tí christmas àti new year ń bọ̀ wá lélẹ́yìí lásìkò gbà tí election náà ń bọ̀ wá lélẹ́yìí so nínú àwọn àtẹ̀ṣẹ́bò kòfàr òun náà ni wọ́n ti mẹ́nu bà lẹ́ẹ̀kan yẹn nípa election tí ń bọ̀ ṣẹ́rí mo rò pé kí n sọ̀rọ̀ yìí torí pé àwọn ìrújú gẹ́gẹ́ bí mi sì máa ń sọ pé agbá yìí kalẹ̀ láti pé ká máa ṣí gàgá ìrújú kù fún àwọn èèyàn níwọ̀nba ìgbà tó ṣe pé onírújú bá ń fọ́n ìrújú wọn káàkiri ṣẹ́rí democracy gẹ́gẹ́ fúnra ẹ̀ kí n má sọ di mọ̀ọ́dúwà rí ẹ̀yin ilé tó gbogbo ẹnu àfa kò pátápátá wípé ìlànà kúfùrù ni àtàṣe ọ̀sẹ̀ mìíràn tiẹ̀ àwọn tiẹ̀ lámọ́lẹ̀ ni wípé kúfùrù ni àmọ́ tẹ bá wò dáadáa àwọn onífẹ̀ẹ́ nu wọ́n ń gbé fatuwa Sheikh eh, Al-Albani fatiwa sheikh uh, bombas ti lajinatu dahima àti sheikh osemin káàkiri ọ̀rọ̀ yẹn ò dẹ̀ rí bẹ́ẹ̀ torí kó ní nǹkan tí àwọn afáà yẹn sọnù fatiwa yẹn lẹ́yìn ìgbà yìí wọ́n tún gbé àwọn kọ̀wáìtì tí wọ́n fi dà àwọn èèyàn ní ọpọlọrú lọ́pọ̀lọpọ̀ gbà tó ṣe pé àwọn kọ̀wáìtì kọ̀ọ̀kan ikọ́ ìdá kọ̀ọ̀kan ló ní àwọn dọ̀wábìtì àti ṣòróòtù ó ní àwọn nǹkan tá a fi so wọ́n ó ní àwọn òfin ó ní àwọn nǹkan tá a fi dè wọ́n kò ń kàn ṣe pé ń sìn ó kàn wá gbé kọ́ńdà gbé kọ́ńdà kan báyìí báyìí àkọ́fù dọ̀rọ̀ rẹ́yìn àkọ́fù dọ̀rọ̀ rẹ́yìn lásán bí kọ́ńdà yẹn ṣe wà yẹn ó ní bí àwọn bíi májẹ̀mú bíi mẹ́fà ó ní bí àwọn májẹ̀mú bíi mẹ́fà tó ṣe pé àwọn májẹ̀mú yìí àkọ́kọ́ ń bẹ nínú májẹ̀mú yẹn òun ni wípé tí ẹ bá fẹ́ lo kọ́ńdà àkọ́fù àìnira ti dé wọ́n jẹ̀yàn nípa ṣe kínní yẹn ni kò ń ṣe wípé ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ wá àwọn maslahatun wà kíná ń pè wàmíyà ẹ̀yin lẹ́yìn òkè yìí tó máa gbàjọba nísìnyí tí wọ́n wá níjẹ́ ká pè ní mọ́ṣáláṣí mọ́ ni kínní yẹn ó ti wà ńlẹ̀ kankan tẹ́ ti rí báyìí. lábàlá ẹ̀ ẹ̀ tún wá wò pé ṣé àwọn mafasid ẹ wọ àwọn mafasid tí àwọn nǹkan tí àwọn àwọn kèfèrí ìtàn pè wá lọ síbẹ̀ government of the, of the people by the people for the people fún gbólóhùn bó ṣe wà yẹn lásán kúfùrù ni government of the people by wàhálà lágbègbè gbogbo àgbáyé bá sì ṣe implement ẹ̀ náà nù kò sí tọ́lọ́hún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so fásilù dín ní àná ìdáwọ́lá ni pé yóò ẹ̀sìn kú òun bẹ́ẹ̀ ẹ̀yin náà sì rí àwọn tá ń lọ láti jọ yìí náà kí ni wọ́n mú darí láti ibẹ̀ kò sí kàkà àkàn tara wa náà ni ṣé àwọn làwọn lọ represent Islam bẹ́ẹ̀ ni tàbá tí wọ́n á wo àwọn ọmọ fásitì tí a bá fẹ́ lo àhàfò dọ̀rọ̀ rẹ̀ yìí wàá wò pé àwọn mafásìdì yìí ṣé òun ló kéré ju masọ́lẹ́hù táàrí lọ ni àbí masọ́lẹ̀ àwọn nǹkan aburú tí kinní yẹn ó gbé wá ṣé a mọ̀ pé nísìnyí a ní a ní ìnira méjì ìnira méjì yẹn nínú mọ́jẹ̀mọ́ àkọ́kọ́ òun ni pé ó gbọ́dọ̀ jẹ́ pé kinní yẹn gangan ti ṣẹlẹ̀ àbí wọ́n ti ń fọ́ọ̀sì yẹn láti ṣe kinní yẹn bí àpèjúwe nísìn àwọn àgbà kákìrún mọ́ o kìnìkan kìnìkan àwọn ará àwọn èèyàn kan lọ kán represent wa kán lọ jà fún wa ń bẹ̀ sani ìjọba ní ká má kírun ni sani ká má pèrún jákè ni ẹ wàá ní sáwọn adó nígbà tó tó sọ bẹ́ẹ̀ ni sani ti sọ bẹ́ẹ̀ ni wọ́n ti sọ bẹ́ẹ̀ so àwọn kan wá ìdí yìí káwọn yìnyín àwọn tó ṣe pé wọn kéwu jẹ mọ́ torí pé kíní yìí ń dàrú máwọn èèyàn lójú ẹ wá wo mọ́sẹ́dà àwọn bàfáàsì tó tó bíi more than fifty tó ju fifty lọ tó wà nínú ọ̀rọ̀ democracy or no democracy. ẹ má gàá gbàgbé o òríyà olùsẹ̀sìn tó bá wọ ibẹ̀ náà ló wà ibẹ̀ ni fọ́sùlùdín ní anadawla ibẹ̀ ló wà ibẹ̀ náà ni àtẹ̀síwìtì wà pé ókè o ẹni tó bá ti pọ̀ jù ni kọ́dà kò bá ṣe pé àwọn tí wọ́n pọ̀ jù yẹn náà àwọn tágbárí wọn ò pé ni gbogbo àwọn kìíní ó ṣe kí ó tako Islam gan-an ó tako islam tó sì tó sì tako gan now ẹ̀yin wá ń wo àwọn masọ́ọ̀lì àwọn maslaha kan tó ṣe pé kò tí ì ṣẹlẹ̀ ẹ̀ ń rò yóò ṣẹlẹ̀ ni ẹ̀ ń lọ fi tako mafasid kẹsìrọ̀ tó ṣe pé ó bi tó ṣe pé èyí ti fi ń tójú bẹ́ẹ̀ òun náà ẹ̀yin wá ń gbé kalẹ̀ pé ńgbà a ti wá rí pé méjèèjì jẹ pé àáfò dọ̀rọ̀ ó ní òfin tí wọ́n fi gbé kínní ẹ̀ kalẹ̀ aza awala pẹ̀lú àwọn ṣòrótù yòókù kò lè ayọ̀lẹ̀ gbà mí bíi mẹ́fà ni ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni fọ́tò àwọn àfáà tí wọ́n ń lò láti pé kí wọ́n máa fi lè sọ wípé kọ́ra àwọn àfáà náà sọ pé a lè lọ a lè lọ dìgbò àkọ́kọ́ Sheikh Albani tiẹ̀ clear Sheikh Albani sọ wípé mùsùlùmí kankan kò tọ́ fún mùsùlùmí kankan kó lọ fóòtù ẹnì yẹn wá ń bi wọ́n nínú ìbéèrè yẹn wípé ààbọ̀ ah, sheikh bò lẹ́sìn lo ọ̀rọ̀ àkàfùdọ̀rọ̀ rẹ̀ yìí sheikh fi wọ́n sí ẹ̀yẹ ni àkàfùdọ̀rọ̀ rẹ̀ níbi bíi àyè níbi mọ́sálẹ̀ eléyìí ìyẹn bẹ́ẹ̀ ti lajinatu da'ima wọ́n ti sheikh mubaz sheikh mubaz wà ń bẹ̀ sheikh odayanu wà ń bẹ̀ àtàwọn afáàmì lọ́pọ̀lọpọ̀ wọ́n wà ń bi fatwa yẹn lajinatu da'ima wọ́n bi wọ́n léèrè pé election yìí bó làwọn ṣe ṣe wọ́n kọ́kọ́ ṣàlàyé àwọn aburú tí ń bẹ wọ́n wá sọ ń bẹ̀ pé tó bá ṣe pé àwọn tí wọ́n láwọn lọ ọbẹ̀ èyí tí wọ́n láwọn fẹ́ lọ ṣe pé wọ́n fẹ́ lo kínní yẹn gẹ́gẹ́ bí wàsílà àkàsọ̀ wípé wọ́n wá lọ fi chẹ́ǹgì gọ́fìmẹ̀ntì yẹn sí gọ́fìmẹ̀ntì ti Islam ni hmm? abalẹ̀ ilé yìí làwọn àfáà ń fojú wò ṣẹ́kọ̀ ṣẹ́kọ̀ ọ̀sẹ̀ mìíràn bá débi wípé tó bá jẹ́ wípé irú nǹkan báyìí náà wá fẹ́ lọ ṣe wọ́n ní masala yóò jẹ́ pé masala tó ìṣèhàdíyà ni ẹgẹ ti ń sìn lẹ́yìn ìgbà tẹ ẹ bá àkọ́kọ́ pé mọsálàhà mẹmẹ lóòótọ́ kò dẹ sẹ́ni kankan tó lè ní mọsálàhà kankan mẹmẹ ta ni lọ tó lòun lọ represent islam ní gbogbo wọn nígbà tá a ní twenty fifteen níta ẹ sọ fún wa náà ni pé àwọn tó lọ represent wa ń bẹ kí ni wọ́n ṣe di twenty eighteen tá a wà yìí kí là ń tara wa sí ibi tí islam gbé wa kalẹ̀ sí òun ni ká padà sí òfin tí islam dẹ̀ gbé wa kalẹ̀ lórí òun ni ká padà sí kí wọ́n á sọ pé àwọn nǹkan tí ò tí ì ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ wọ́n yóò ṣẹlẹ̀ bí ò ní ṣẹlẹ̀ gan-an ẹjọ́ kó náà kó wá sí pé ìgbà yẹn lẹ́sẹ̀ wọn mọ̀ pé ẹjọ́ wa mọ̀ wò báyìí ẹjọ́ mọ̀ wò báyìí kódà níbi tí wọ́n ti ń lò tó ti gbé wá gan US àwọn brothers tó jẹ́ àwọn ìyàwó pọ̀ mẹ́ dáadáa tó ti ń ṣe súnà wọn tí ò sí anything tí ń ṣẹlẹ̀ sí wọn mọ̀sáàjì ìdúwà táwọn èèyàn ti ń kírun àwọn èèyàn ń bá gbèsè ayé wọn lọ UK náà the same thing àwọn ọmọ ìyá wa pọ̀ mẹ́ so ká máa fi àwọn tó sì bẹ̀rẹ̀ rẹ̀ náà là ń tẹnumọ́ yìí ìwà ni máa ń dá gbogbo àwọn kọ̀wá ìdùn yẹn rú. so lábàlẹ̀ eléyìí nǹkan tí àwọn afa ń sọnù lórí fatuwa wọn sheikh albani fatuwa yẹn clear sheikh mubasi náà fatuwa wọn clear lórí kìnìyí but ibi tí wọ́n ń sọ̀rọ̀ ń pa rẹ̀ ni pé káwọn ará wọn kan sì káwọn ní àwọn fẹ́ lo kìnìyí yẹn ní àkàsọ̀ pé táwọn bá débẹ̀ o àwọn ò lọ change òfin burúkú tí wọ́n ń lò yẹn bá ṣe bú tẹ̀ gan nu àwọn ò lọ change ẹ̀ tí wọ́n fi máa lo fi Islam so possible Nàìjíríà kò pọ́sibù náà ọ̀tọ̀ ní táwọn ń sọ ọ̀tọ̀ ní nǹkan táwọn eléyìí ń sọ ọlọ́ọ̀bá kó sànù ẹnì kọ̀ọ̀kan wa kó sì jẹ́ kí eh, ẹ̀sìn kó yé wa jù báyìí lọ subhanaka allahumma assalamu alaykum. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa sallam. أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آه آية إيما بيا فبيا متي صلاة تلسة تمشى لتلسة ètò wọn fi bẹ̀rẹ̀ náà nù àfikún tèmi kan fẹ́ fi kún náà ni pé àyà yìí àákà ó kéré jù ẹ̀mẹ́tàdínlógún lójúmọ́ fún mùmí ní gidi o tí ó kírun wákàtí márùn rẹ̀ tí ó pè é yọ kálẹ̀ ẹ̀mẹ́tàdínlógún lójúmọ́. tábà fi náfìlà kún ó lè máa tó ìgbà àádọ́ta àbí kó dí díẹ̀. tọ́ ó yẹ ká máa ronú sí o. kìtàbùn anzalnahu ilayka mubarakun liyadabbaru ayatihi wa liyatadhakkaru ulul albab. afala alqur'an am ala qulubin àyà tí wọ́n yẹ ká máa pàrà ń jojúmọ́ yóò yẹ ká àna máa ronú sí kí lọ́ọ̀fà tó fi rí bẹ́ẹ̀. ìfẹ́ fọ̀rọ̀ gùn nígbà tálà yìí ti lọ lérí ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ pé máa ń mọ̀rọ̀ àwọn afáwọn alábẹ́rẹ̀ ìmáàmù Sufyan bin Uyayna rahimahullah ó ní mọ̀ndọ́lá min ulama'ina fàfi ìṣàbàun min al nínú àwọn àfa mùsùlùmí àwọn olùmọ̀ mùsùlùmí ẹni tó bá ti sọnù kí ló lè mú sọnù ọmọ òdodo ó wá fi òdodo lẹ̀ ó wá gbé pàǹdálẹ̀ àwọn èèyàn lọ́wọ́ òun gun òló kò sì tún jẹ́ káwọn èèyàn lò ó ti yé fàfi ìṣàbà um minal yahud ó ti ṣe kí ni ó ti jọ yahudi nù kí ni ẹ̀san àwọn yahudi kí ni ìjìyà wọn gọ́dìbà lọ́wọ́ àléhìm ọlọ́run bínú sí wọn. kí léyìí ọmọ jẹ́ àkíyèsí fún kúwa wa àtọmọkéwu ni àtolùmọ̀ náà ni gbogbo tí a bá ń sọ kálí máa kíyèsí. ká má bàa lẹ́tọ̀ọ́ síbi iná ọlọ́run ọba kó dọ̀wọ́ kó wà wá. ó wá ní wàmà dọ́là min ubadina fàfi ìṣẹ́bàún min an àwọn táwọn wá ń fi àìmọ̀kan sí lọ́hùn nínú àwọn mùsùlùmí àwọn jọ Nasara àwọn kírísítẹ́nì. torí pé àìmọ̀kan wọn fi ń sí lọ́hùn ẹ pé january náà ní bọ̀ yìí nísìn tó bá dé àwọn akẹ́nu àwọn mùsùlùmí náà nísìn wọ́n làwọn ó kọ̀ra àwọn lòbì kan bóyá wọ́n sálà ń ṣàdúrà àwọn tí wọ́n ṣe mọ́sálásí àwọn tí wọ́n kọ̀ra àwọn làyè kan oríṣiríṣi. kí ni bí gbogbo eléyìí àìmọ̀ kan náà ni wọ́n lẹ́mìí ẹ̀sìn ṣùgbọ́n kò yé wọn. wọn wọn ò sì wá síbi tí wọ́n ti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tún lè gba tiwọn tí wọ́n bá sọ wọn tún ní sọ wàhálà wá di àwọn wá di adọ́ọ̀lóòn ẹni àánú. ìpè àti kíní bí ẹni tí ó jẹ́ olùmọ̀ àti tọ́líbul ilmi bí wọ́n ṣe gbọ́dọ̀ sọ́ra lérí àmọ́nà tọ́lọ́ ń gbé ọkọ̀ wọn lọ́rùn kọ́mọ́ di àbámọ̀ burúkú mọ́ wọn lọ́wọ́. bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n jẹ́ olùgbọ́ wà sí àwọn náà gbọ́dọ̀ sí kínni wọ́n gbọ́dọ̀ máa wá pé gbogbo nǹkan tábà sí ká máa mọ̀ òfin ọlọ́wọ́ ọba lérí ẹ̀ wọ́n máa bá a di ẹni àná. àwọn nǹkan wọ̀nyí yìí a nídìí láti fura sí kọ́lọ́mọba àdìkẹ́ ọlá kó sáà máa náà sọ́lọ́mọ jazakumullahu khairan ọlọ́wọ́ bá a sọ yín ní ẹ̀sùn. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد adúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ àwọn àlùfáà tí wọ́n ń dá wa ní ẹ̀kọ́ látàárọ̀ kọ́mọ́mọ́ṣẹ́ bá wa tí wọ́n lẹ́sàn-án lóore àti gbogbo àwọn ikhwa tí ó kù. àwọn kan tí mo fẹ́ sọ kó kàn máa jẹ́ bí ìtọ́ka ni gẹ́gẹ́ bíi pé ìjókòó wa yìí bí wallahi kò sí fún kankan torí ẹlòmíì tí ọ̀rọ̀ bá yé yóò máa rò pé àbálátakò ni wa ìwọ̀lá orí bẹ́ẹ̀ ṣùgbọ́n a máa dùn kéèyàn rí òótọ́ ńlẹ̀ báyìí. kíyàn sì máa wò pé ẹ̀yin tí ẹ máa sòótọ́ fáwọn èèyàn yìí ká máa wá sọ ba tí yóò bá sọ ọlọ́run mẹ́lómi wá tí ó sọ àṣìǹbẹ̀ ọlọ́run kò sí àwa náà ní olóòótọ́ ni gbogbo àwọn kan tá a gbọ́ tó fi ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa yìí ibi tẹ́mi fẹ́ lọ ń bẹ̀ ni pé ẹ má jẹ́ àgbọ́ yé sí pé bọ́yá àbí wọ́n ń sọ fún wa pé kò sí dáadáa kan tá a ṣe fáwọn nàṣọ́rọ̀ àbáwọn tí ì torí bí yẹn bá gbọ́ wà sígbà míì tó bá wọ̀ yẹn la bó bá kọ́kọ́ délé báyìí bó bá kọ́kọ́ rí Gabriel lè wọ́n báyìí yóò kọ́kọ́ wo ń wò kú wò wá sí òun sẹ́sẹ̀ tọ́lá dénú pé a adéyẹn gbúlẹ̀ yìí wùláyíká hom sharu elbariya nù ẹ̀jẹ̀ ká gbọ́ yé topic tá à ń sọ̀rọ̀ lé lórí òun náà ni tahrimu tashabbuh bilkufar fima huwa min khasa'isihim nǹkan tá à ń sọ̀rọ̀ dédé rí nìyẹn pé haramu nínú islam ká máa kọ́ sí wa ṣé wá rí tí mo sọ yẹn òun lẹ́lòmí ò wá mú wá bí òrújú pé ta ló ní ẹ má jẹ́ wọ́n ti sọ lẹ́ẹ̀kan ìwọ lọ́wọ́ ní ẹ ká jẹ́ra wa ọlọ́wọ́ ní ìtọ́ni fún wa ọ fẹ́ fi da intan sọ̀rọ̀ nìyẹn kò rí bẹ́ẹ̀ ọlọ́run tó sọ yẹn náà ló lakum dinukum waliya din tó gbogbo àwọn tá à ń jọ ń ṣiṣẹ́ tá à ń jọ ń gbélé tí wọ́n ń ṣe mùsùlùmí kọ́dà àwọn ọmọ olódì náà ìsìláàmù ni a máa ṣe dáadáa sí wọn tí wọn bá ti gbógun tì wá wọn bá ti gbógun tì wá pé wá oníjẹ́ agbádùn yà yín wọn máa lẹ́yìn lọ lẹ́kṣọ̀ kan wọn máa fẹ́ nù tí wọn bá ti gbógun tì wá ọlọ́wọ́n bá lẹ́kí ọlá sọlẹ́ ìfún wa pé a'udhu billahi minash shaitanir rajim la yanhakumullahu 'anil ladhina lam yuqatilukum fid-din wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim ilé ìwà náà al-Qur'an ká mọ̀ wá tún pé dáadáa dọ́lọ̀ ní ká ṣe sí wọn yẹn ká má kà kún pé èèyàn wá fún ráìsì ó fi chicken sí ó ní ọgbà ọwá ní wò ní jẹ́ torí pé wò ṣe ọdún tẹ̀ ń ṣe dákun sí dáadáa ló ṣe sí wọn àbá burú lá kọjọ́ra wọn kọjọ́ra wọn gbogbo iná lẹ ti ní má bẹ́ẹ̀ sì jẹ́ nítorí ìrẹsì alihamudulilayi abẹ́lẹ́ mi máa ń gbọ́ galásẹ́ gan inú sì máa bí nǹkan tó máa gbé wá lórúkọ ẹ̀sìn sọ fún wọn pé lakum dinukum waliya din a máa sọ pé ẹni tó jẹ́ kírísítẹ́nì lẹ́yìn àbí níbi iṣẹ́ yín tó yẹ báyìí nísìn ó ṣe dáadáa sí ọ kò ṣe dáadáa sí ọ sáà máa gbógun tì í nù bẹ́ẹ̀ kọ́ o tó yẹ báyìí nísìn àmọ́ tó bá ti di bí ẹ̀sìn kọ́dà kan jẹ́ mùsùlùmí tọ́jẹ́ bọ̀dá wa àfa wa ọwọ́ fún alẹ́fẹ́lópù mòlúdì àní wá wọ́n ń sọ̀fọ̀ wọ́n ní àwọn bọ̀ wá àní wá kátó wá lẹ́yìn tí ń ṣe mùsùlùmí nǹkan o fikum wa jazakumullahu khayran. jazakumullahu so ní báyìí ìbéèrè àkọ́kọ́ ó lọ báyìí pé ó ní àwa tí àwọn jẹ́ tí òbí àwọn jẹ́ Christians ṣòbó làwọn sì níbọn hùwà pẹ̀lú wọn nínú ọdún wọn sáwọn lè kí wọn. naam ìbéèrè yìí òun náà ni Abu Fawzan Sheikh Abdullahi Ajikobi ni wọ́n ti dáhùn sí pé a ní kéèyàn má ṣe dáadáa sáwọn òbí yàn wọ́n ti sọ àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ fún wa pé in tí a ń gbìyànjú àti ṣàlàyé fún wa ni pé in tó bá ti ní ṣe pẹ̀lú ẹ̀sìn tó kí a ṣe yàtọ̀ láàrin ẹ̀ àti ká ṣe dáadáa sí wọn níbi táyé. nàbà wọn tí òbí wọn jẹ́ Christian so ṣé àwọn lè kí wọn kú ọdún àbí tó bá kí àwọn sáwọn lè dá wọn àlè dáhùn wọn àdẹ̀ lè kí wọn. so yíba yín sìn so kódà kí wọ́n jóbi jù bẹ́ẹ̀ lọ so yíba yín sìn so yóò jẹ́ pé lákùndínnukùn pàlíyàdín so yíba yín ìmọ̀ kí wọn gan báyìí mùdáhánà ni tó ntí ò dáa ni iye ìmọ̀ wa mùdáfìkì ni tó ọlọ́run bó fẹ́ tó bó ṣe rí nìyẹn. naam oníbèrè yìí sọ fún ẹ̀rákùn kọ́bílà akẹ́tọ́ ka ìbéèrè yìí ẹ̀rákùn ká má gbàgbé ìdásítọ́ ọlọ́run tí a máa ń ṣe ní gbogbo ìgbà tó ọlọ́run jà bá níbi tí ó lérè tó a ti ṣàlàyé fúnra wa pé gbogbo ntọ́lọ́mbá ní àrímbí náà là á fi ń wọn so kí ẹ dákun ní tí ó kálukú wa bá ní ẹ jẹ́ ká fi dá sí tọ́lọ́wọ́ bá kí ọlọ́wọ́ bá kó san wá ní ẹ̀san so bákan náà bí idnillahi ta'ala tó bá di oṣù tí ń bọ̀ wá so ìjókòó yóò máa wáyé ní on the sixth of January so sixth of January so a tún máa kéde fún ra wa pẹ̀lú ògo ọlọ́run ọba so bí a ti gbádùn àwọn ustaz wa tòní àwọn ustaz wa tí ó wà ń gbà wọn náà bí idnillahi bá ti gbádùn wa náà kọ́lọ́mù bá kọjá jù gbà yẹn lọ. naam ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kí ni nǹkan tí okay what can we do about a scholar who says we can vote and many people believe in him and some insist they will vote because he said so as an authority so wọ́n ní kí la lè ṣe. naam wọ́n ní kí la lè ṣe sí olùmọ̀. tó sọ fún àwọn èèyàn pé kí wọ́n máa dìbò so pé kán máa dìbò ọlọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sì yarí pé nígbà tó lùmọ̀ yín ti lè sọ yìí àwọn ó dìbò ní o torí kó sọ pé káwọn dìbò kò sí nǹkan tá a lè ṣe sírò olùmọ̀ yẹn ju pé ká ṣàlàyé èyí tó fi rú àwọn èèyàn lójú ká ṣàlàyé ẹ̀ lọ káwa náà kópa lórí ìtúnwà òròrí àwọn èèyàn ṣe pẹ̀lú ẹ̀rí eléyìí tí Uh, sheikh nasir jabata tí wọ́n ti kàn sí yìí so bí wọ́n ọwọ́ àsìkò tí wọ́n lò yẹn Allah yẹn tó bá ma ọ̀rọ̀ gbọ́ yóò mọ̀ pé wọ́n yanjú ìrújú tọ́pọ̀ gan kọ́lọ́ba àlekẹ́lá kí ó wà sẹ́ lẹ́sẹ̀ olóore níta lè ṣe nìyẹn dẹni tá a tún lè ṣe òun náà ni ká máa bẹ lọ́wọ́n ọba fún olùmọ̀ yìí ká máa bẹ lọ́wọ́n ọba fún àtàwọn tí wọ́n ní àfàìsọ rẹ̀ làwọn ò ṣe ká máa bẹ lọ́wọ́n ọba fún wọn náà torí àwọn yìí wà àrùn dààmú wọn gan pé ńgbà tí ẹnìkan ti sọ báyìí ìdáhùn òsè náà nìyẹn so ó túmọ̀ sí pé kódà ẹlòmíì ọba sọ nǹkan míì kó fẹ̀rí ti àwọn òní authority ló sọ̀rọ̀ lọ́dọ̀ tiwọn nínú àgbọ́yé tiwọn so àwọn ó dẹ̀ tẹ̀lé nǹkan tí authority tó bá ti sọ ní so a máa ṣàlàyé a máa gbìyànjú a dẹ̀ máa sọ àwọn èèyàn lára kúrò níbi irú ẹni yìí bákẹ́rẹ́ níparí tá a bá ti rí irú ẹni yìí a bá ń gbọ́ lẹ́kṣọ̀ الحمد لله الذي عافاني مما ابتلاك به وفضلني على كثير مما خلق تفضيلا arábìnrin gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti rí tádàwó bá bá láyé àdúrà tẹ́ máa ṣe nu ẹ̀rí wèrè ni ẹ̀rí asínwé ni ẹ̀rá láàárẹ̀ ni ẹ̀wá rẹ̀ ní tádàwó bá nú ẹ̀sìn lọ́ga jù. àwọn àbá ní ẹni tádàwó bá nú ẹ̀sìn lọ́ga jù bàbá ti rírọ àfà yìí àwọn kan sọ pé ah, ọlọ́run mo dúpẹ́ o tó tó tó là mí nínú àdánwò tó fi kẹ́ni yìí àfáàní mi mọ̀tàlá kàbíyì àdáhùn tó fi kàn ọ́ ọlọ́run mo dúpẹ́ tó lè mí kú mbẹ́ ọ̀fọ̀bọ́lá ní àìlákẹ́fìrì mi mọ̀ kọ́lá kọ́tẹ̀fìlà tọ́lọ́run sì gbọ́lá fún mi lórí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó dá ní ìgbọ́lá fún tó hàn tó tóbi tó ń tà lè máa ṣe náà nìyẹn Allahu àìlà. mo fẹ́ wọ ọ̀rọ̀ tí wọ́n sọ ẹ dákun nǹkan mọ̀ sí mo kàn fẹ́ wọ ni. ṣe nǹkan tí à ń pè wá sí òun náà ni ó dàpá sọ ní eh, last eh, program náà pé eh, òdodo ní nǹkan tó yẹ ká gbé síwájú kò dẹ̀ sí ẹnìkan láyé yìí tó ṣe pé kọ́lọ́wọ́n bá kó máa fi sọ rẹ̀ sún kálukú wa ẹ wo imaamu muslim abul hussein imaamu muslim al-kushairi ṣàmùpé ńgbà tí wọ́n kọ kitaabul iman wọn ẹ wo hadith náà fi ṣe tán fi mú wa lálàkọ̀kọ́ tán gbé wa lálàkọ̀kọ́ hadithu yahya bunu yahmar yahmar bunu yahya àti humeyyar hadith yẹn ó ń sọ ń bẹ̀ yìí pé àkọ́kọ́ ẹni tó kọ́ sọ wípé kò sí ti ń jẹ́ kádàrà àkọ́kọ́ ẹni tó kọ́ sọ pé kò sí ti ń jẹ́ kádàrà òun náà ni mahabadu al mahabadu al-juhani òun làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ sọ yí pé kò sí ti ń jẹ́ kọ́dà gbogbo ohun tí kà ń ṣẹlẹ̀ ìgbà tó ṣẹlẹ̀ tán lọ́lọ́wọ́ bá tó mọ̀ ọlọ́wọ́ bò ní mọ̀ ń pa ẹ̀ nígbà tí àwọn tàbíì nígbà tí wọ́n narètè fún Abdullahi ibn Mas'ud kí ni kí wọ́n sọ wọ́n láwọn ẹ̀ka dìde lọ́dọ̀ wa tí wọ́n ń sọrú wípé kò sí ti ń jẹ́ kádàrá ìgbà tí wọ́n ròyìn rẹ̀ kí ló sọ ó ní yaqra'una al ويتقفرون العلم يقرؤون القرآن وانكا قرآني ويتقفرون العلم wọ́n máa wá ń ṣe ìgbìyànjú wọ́n máa ń wá ìmọ̀ kiri onímọ̀ ni wọ́n. níbi hadithi yẹn náà ó ní wazakara min sha'nihim àwọn tó ń ṣe ṣàrò kìíní yẹn ni ó tún wáá sọ bí wọ́n ṣe máa ń ṣe ìbádà tó wọ́n ké Quran wọ́n ń ṣe wàhálà lórí ìbànkẹ́ onímọ̀ ni wọ́n bó tòun ti bẹ́ẹ̀ kò míìnì wípé bóyá wọ́n lè mọ́ sàṣìṣe iná ló fi ṣe pé ẹ̀rí ló yẹ kéèyàn máa gbé síwájú then nǹkan tó bá ti jọmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀dà kọ́dà àwọn tí wọ́n jẹ́ kí ṣẹ́wọ̀n pé ìmọ̀ báyé ni báyà máa nìkan tó ń jẹ́ almaruni almaruni almaruni ó kọ tíra kan pé ní tẹ́símọ́tò alfiqhiyya almaruni kèfèrí ni kìí ṣe mùsùlùmí kò tí ẹ̀ ṣe islam rí ṣẹ́wọ́n ó wá kọ tíra kan pé ní tẹ́símọ́tò alfiqhiyya ṣẹ́wọ́n bí wọ́n ṣe yóò kọkọ pé wọ́n mú masala kan eh, kọ́lá Maliki kọ́lá Abu Hanifa kìnìkan kìnìkan yóò sẹ̀ wá fi èyí tó jẹ́ ráàyù tiẹ̀ náà yóò àgbè síbẹ̀ kéésì mùsùlùmí kéésì pé gbogbo ẹni tí bá ti sọ̀rọ̀ àbẹ́ ẹni tí bá kàn kọ̀ nǹkan náà kàn wá lè máa tẹ́tí sí. lẹ́yìn ìgbà tó bá ṣe pé ti rí lọ yẹn ọlọ́wọ́ bá kí ó sànù kálukú ni torí pé àwọn ń gbé ń jẹ kínní ọlọ́ọ̀bá kí ó sànù ẹnì kọ̀ọ̀kan wa so ọ̀nà tá a gbà fi bọ́m̀bẹ̀ náà ni pé ìtẹ́nìyẹn sọ àti ẹ̀rí gẹ́gẹ́ ní nǹkan tó pàtàkì àbí bóun ni láyé àdẹ́bí bóun nígbà tá a bá fẹ́ yan olórí bóun náà ṣe ń yàn ìgbà ló di pé níta àmọ́ wá pèpè sí fún àwọn èèyàn náà ni pé àwọn tó ṣe pé wọ́n sọ pé ní tó bá wọ ọ máa ṣe ò bá máa ṣẹ̀sìn ò bá máa ṣe kinní ò bá máa bú ẹ̀sìn gan a lot of things like that tó yẹ pé kí ni so ọlọ́run bá kí ó sànù wa lábala pé mo wọ́ ni o subhanahu wa ta'ala. ọlọ́run bá san ilé san á padà wá sí tẹ́ padà wá wọ̀ dáadáa so problem tí a ní ní àwùjọ wa ni so kọ́lọ́mọ́sá sàánú wa so àwọn tí pàápàá jùlọ ní àwọn universities wa àwọn tó ní àdánwò jùlọ làwọn tán láwọn lọ rí di ìlànà ẹ̀sìn àwọn gan wa ní problem jùlọ kódà lánàá lánàá tí ń sọ̀rọ̀ yìí prof gan ni mo fò pọ̀bù láti rí so Islamic studies ni ó ṣe ó wá post nǹkan tó ní í ṣe pẹ̀lú pé Isa ọmọ ó ní kò ní padà wá mọ́ so àwa fún ní èsì ní tí ó kọ padà ni pé ẹ ní gúrùpù yìí o so ní tí bá ti ń jọrọ àkídà ká stọọpù ẹ nítorí pé àkídà máa ń kó ìyapa wá láàrin àwọn mùsùlùmí ni òun ló sì kọ́kọ́ pilẹ̀ rẹ̀ bàtà wá fún lésì ọba so fọlọmọ òun ló sì pilẹ̀ ọ̀rọ̀ àkídà burúkú bàtà wá fún lákìdà gidi ọba ní ká stọọpù ẹ islamic sọ ìlú ìṣe prof fọlọmọsá sanuwa náà oníbèrè yìí sọ pé kí ni ọ̀rọ̀ festival yìí náà ni wọ́n sì ń sọ. So wípé àwọn jó ní sí ọwọ́ so àwọn tó wá jẹ́ kọ́sítọ́mà àwọn wọ́n máa ń fún àwọn ní ẹ̀bùn báyìí so ǹjẹ́ àwọn lè gbà púpọ̀ ní àwọn òṣìṣẹ́ so lábẹ́ bẹ́ẹ̀ náà kí n tó fi eléyìí kún so ẹni yìí sọ pé ǹjẹ́ a lè fún òbí wa ní nǹkan tó yẹ pé ẹ̀tọ́ wa ni ká fún ní nǹkan náà tẹ́lẹ̀ tó ti bá mi sìn tọ̀ ọ wá bọ́ sí dèdè ìgbà yìí náà sátún lè fún òbí ní nǹkan. náà tí àwa tá a jẹ́rìí sí ọwọ́ tó yẹ pé tó bá ti ń di parí ọdún báyìí àwọn tá a máa ń rajà lọ́dọ̀ wọn wọ́n máa ń fún wa láwọn ẹ̀bùn kan jẹ́ bí ẹ̀bùn ìparí ọdún wọ́n ní sáà lè gbà ọ̀nà méjì ló pín sí tí ó bá dá wa lójú tí ò sí iyèméjì mẹ́ pé ẹ̀bùn yí ọdún ni wọ́n fi sọrí tó yẹ báyìí sìn báwọn olùmọ̀ọ́sẹ́ máa ń sọ nìyẹn pé tó bá gọ̀ lábà àlàfọ́n tó bá dá ọ lójú bẹ́ẹ̀ tó lékè lórí ẹ̀mí rẹ̀ wípé ẹ̀bùn ọdún ni wọ́n fi sọrí mọ́gbàá ṣùgbọ́n tó bá yẹ pé orí pé ẹ̀bùn yìí ṣe ẹ̀bùn ọdún kì í ṣe kí wọ́n fi sọrí ọdún kì í dẹ̀ ń ṣẹ̀bùn ọdún bẹ̀t àsìkò tán máa ń pín sí rèé fún gbogbo àwọn olùbárà wọn bóyá nítorí pé òǹkà yẹn ni wọ́n ń kà lọ́dún wá rò pé àwọn fẹ́ close stock láwọn àsìkò yìí tí ìbá ń sàwọn oúnjẹ ìtajà wọlé mọ́ àwọn tó ti bá wọn rajà láti bẹ̀rẹ̀ ọdún títí dégbà táwọn fẹ́ close stock yìí o àwọn fẹ́ ṣe dáadáa sí wọn tí wọn ò fi perí ọdún tó bá yẹ kó bá mọ̀ bẹ́ẹ̀ so o lè gbà ṣe báyìí sí ṣùgbọ́n tó bá jẹ́ sí pé ìwọ náà ti mọ̀ pé ah, ẹ̀bùn ọdún ni àníyá fún yín lẹ́bùn ọdún náà ni wọ́n wulẹ̀ gbà ṣe báyìí sí lọ́wọ́ wọn so bí lè ṣe jẹ́ nìyẹn. ṣùgbọ́n lẹ́ẹ̀kejì nínú ìbéèrè ni pé ẹni tó ní òbí christian òbí yìí ó ti máa ń fún ní nǹkan tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ojúṣe ọmọ sóbì tó sì jọ́ra yàn kéèyàn tọ́jú òbí yàn so ó ti máa ń fún ní nǹkan ọwọ́ adásìkò ọdún ṣé ní títí ń fún bọ̀ tẹ́lẹ̀ òun kọ́mọ́ fún mọ́ kọ́mọ́ fún lọ́dún ni pé ebi ó sì pa yín dáadáa tòótọ́dún bá bọ́ sẹ́yìn ẹ̀ padà gbẹ̀tọ́ yín kọ́mọ́ ṣe bẹ́ẹ̀ tó yẹ báyìí sì tó nígbà tó yẹ pé ó ń ṣe ojúṣe rẹ̀ fóbi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ti ń fóbi ní nǹkan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run bá àlekí sọ wípé wa qada rabbuka alla ta'budu illa iyya أحدهما أو كلاهما فلا تنهرهما ولا تكن لهما حف وقل لهما قولا كريما سمي تما جاجب مراي اللهم بارك الله وإن جاهداك على أن تشرك بي ما ليس لك بعلم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا مفلو بينا ayé àti mọ̀ọ́kà sẹ́lẹ̀ kan ilé ìbá tí mo kà nínú sọ́ọ̀tì Lukman lọ́wọ́ wa in jahadaka ala an tushrika bi ọlọ́run ní táwọn méjèèjì bá ń ṣe ọ lójú kòkòrò wọ́n ń jẹ ń pa wọ́n ń fẹ́ lọ́dọ̀ rẹ ala an tushrika bi pé kò ṣẹbọ pẹ̀lú èmi ọlọ́run ba ma laysa laka bi ilmun ètò onímọ̀ nípa rẹ̀ nípa kó bẹ́ẹ̀ sin ọlọ́run ba mu sọ́dà tuntun ìhùmà má tẹ̀lé wọn bẹ̀ yẹn ṣùgbọ́n wà sahibhuma fi dunya ma'rufa báwọn lò nílé ayé pẹ̀lú dáadáa sí dáadáa sí wọn. sónú kíyàn sí dáadáa sí òbí yẹn ní kíyàn fún ní nǹkan o ti ń fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá di àsìkò dìsẹ́mbà yìí ẹ̀tọ́ wọn tó máa ń gbà lọ́wọ́ rẹ lóṣooṣù mẹ́jọ ọjà létí fún wa tó yẹ báyìí sìn so àtàbá wa lọ fi sọdún burúkú wọn náà eléyìí tó ti ń fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n sọ̀dá mẹ́wàá mẹ́ tẹ́lẹ̀ náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n rà mòrè wọ́n ra gbogbo nǹkan bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ so tó bá fi sọdún wọn rèé tó àjẹsí pé àwọn ọlọ́mà ìwò fún wọn nítorí ọdún ìwọ fún wọn gẹ́gẹ́ bí ẹ̀tọ́ tó ti ń fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ó ti yé báyìí sìn so bó ṣe rí nìyẹn Allahu a'lam oníbèrè yín ẹ̀dá kún kí ni ìdájọ́ ẹni tí máa ń fa irun gbọ̀n. ẹjọ́ abala ọ̀rọ̀ ìgbẹ̀bù ìfúnnilẹ́bùn kankan yìí nínú tí máa ń dá wàhálà lẹ́jù ni pàápàá jùlọ lọ́dọ̀ àti ẹjẹ́ brọ́dà àti sisters. ẹni tí ojú òtì tààrò òtì láti sọ fún àwọn fámìlì rẹ̀ pé intanṣe yìí kò bẹ́sìn mu ìní bá yín sí níbi díà bọ́yọ̀kù ni àbí kankan ni kí wọ́n sì lè mọ̀ wá mọ̀ pé lágbájá kò ní bá wa àtẹ́ǹdì kan yìí lágbájá àtẹ́kẹ́ni ẹ̀ mọ́ àwọn ìwà rúbí nǹkan báyìí kí wá ló dé tójú ó tì wá táró ó tì wá láti lè ṣàlàyé fún alábàágbé wa òbí wa ni alábàágbé wa ni táàjọ ń gbé tó fi á pé àníjí wọn mọ sáǹdì wa nípa irú nǹkan báyìí ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ máa ń dọ́gbọ́n sí ara ẹni mo ti rẹ́ nìkan tóun ti sọ rí pé tó bá ti di rí báyìí tó mọ bí wọn tẹ̀ fẹ́ sí wọn á kàn sákùn lé ní <laughs> wọn á sákùn lé tó pé àti kọ̀ mọ́ pé pé bóòlù ò ti á ní kí wọn bóòlù ó ti máa ṣe pé òun ò ti fẹ́ jẹ wọn kí wọ́n mọ̀ gbóúnjẹ wa àwọn kan sákùn àwọn àkúnlé àwọn jẹ ọkọ bóyá lẹ́yìn yẹn làwọn tó wá wọlé wa kí ni gbogbo eléyìí jẹ́ kí wọ́n mọ sáǹdì ẹlẹ́rìí nǹkan yìí pé báyìí ni ó ti yé nígbà tó bá ti jíyàn dáadáa sí wọn tẹ́lẹ̀ tẹ́ sábúrú wọn ó ti mọ̀ pé àwọn èsè mìíràn tí bá a mọ̀ ń náà náà táwọn ní ìgbẹ̀rẹ̀ léyà àti wọn ní ẹlẹ́bọ àbí kìnní kan tí wọ́n pè é wọ́n là kìnní kan kí wọ́n ló dé tí wò ní ṣe wọ́n mọ sáǹdì tẹ mọ́kìfù rẹ nípa irú nǹkan bẹ́ẹ̀ ẹ dákun ẹja tó àníbẹ̀ sí ẹ má bẹ̀rù wàlá tàkàfù wàkàfù ni ọlọ́ni mi nìkan ni ẹ bẹ̀rù báyìí pé mò ń ok wọ́n ní ìdájọ́ kí ni ìdájọ́ ẹ tó ń fa ọrùn gbà ẹlẹ́ṣẹ̀ ni so àbí ó ń mú nínú ọrùn gbà nítorí pé àṣẹ tánàbì sallallahu alaihi wasallam ń pa wá ní ká dá ọrùn gbà sí ká ọrùn gbà wálẹ̀ so ìfarun gbà rẹ ìyapa sí ànábì sallallahu alaihi wasallam ní nínú àwọn kaba irúfin ló wà nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni ó wà so bákan náà yìí kọ́ sí ni so ẹ jẹ́ ká fi irun gbà wálẹ̀ nínú àwọn ọ̀ṣọ́ ọkùnrin ni nínú àwọn nǹkan tí ọkùnrin tó fi yàtọ̀ sí obìnrin ni bákan náà àdámà ni tọ́lọ́ ọba àníkẹ́lá dámà wa so kí á má farugbọn wa so haram ni ká farugbọn so àwọn oníkóbo rájà àwọn èèyàn ni máa ń sọ wípé ẹ farugbọn so ibà yín sí àwọn onífàtúwà burúkú kódà wọn tún ṣe fàtúwà fáwọn èèyàn débi wípé ẹni tó ti níṣẹ́ lọ́wọ́ fa tó yẹ kó sì wà comfortable ó ń gbádùn pẹ̀lú iṣẹ́ rẹ̀ iṣẹ́ yẹn sì ṣe dáadáa nítorí pé ó fẹ́ tó lọ sí àyọjú rẹ̀ ó tó fẹ́ lọ gbafẹ́ mi again àbí èèyàn tó jẹ́ medical doctor tó sì ń ṣiṣẹ́ kódà consultant ni àgbà dókítà ni kò tí wà comfortable tó ara ò tí ì dẹ́ tó ó tó wá fẹ́ lọ pa sí ológun ó fẹ́ lọ jẹ́ sọ́jà ológun ó wá ń bèrè fatuwa sí olùfà ọlọ́gbà ọba ni ó lọ fa ẹ̀dìrí ẹ̀kọ́ sára yẹn sọ rúrọ̀ lẹ́ẹ̀kan àkọ́fù dọ̀rọ̀ rẹ̀ ìfẹ́kọ́ sàlàyé ṣé bá ní sìn jẹ́rí gbogbo nǹkan pátápátá ni ìfẹ́nu ti wà ń sìn kí fatuwa kàmáde kí n kà máa he fẹ́nu yẹn lẹ́yọ̀ kọ̀ọ̀kan kí n sì máa nàìjíríà rẹ̀ kí n sì máa sọ kalẹ̀ sórí fatuwa ni. dọ̀rúrọ̀ yẹn ọ yára sí ẹ̀ kí àwọn èèyàn débi pé <laughs> gbogbo nǹkan ní dọ̀rúrọ̀ wọn mọ̀ wípé gbogbo ẹ̀ ló ní àwọn òfin àtàwọn òǹdè tó dì í sàlàyé ẹ̀ yẹn. ó ká sọ̀rọ̀ fún fẹ́nu kí la fẹ́ gbà ń bẹ̀ sórí báyìí tó gbogbo àwọn fatiwa yìí ò lè gbé wa débì kan ó ń túmọ̀ sí àyèdúró dédé nú ẹ̀sìn ni ṣe máa ń dúró ká dúró lórí ẹ̀sìn wa kọ́lọ̀ máa ní ká sànú wa wọ́n fi ṣe kàlẹ́ bá ń dèrè lórí fatiwa yìí pé ẹni tí ò ríṣẹ́ wọ́n wá bẹ́ẹ̀ fún un níṣẹ́ tó lè farun gbọ̀n ṣe kàlẹ́ bá ní kọ́ mọ́ farun gbọ̀n nítorí pé kò fẹ́ gbàtẹ́ kọ́mọ̀ ìpọ́n wá dúró lẹ́ni bọ́ tó ń dáko lọ ìyún ẹsẹ̀ ọ wá dúró odò bọ́bá bọ́ sí omi tó ń pẹja yín ṣiṣẹ́ tẹ́nìkan ò ní gbà kankan lọ́wọ́ rẹ̀ ọmọ pẹja ọ̀fẹ́ so wọn láì akáàmọ́ sọ pé kò kò ni so yíba ní sùn so anabi sallallahu alaihi wasallam ní kẹ́nìkan kan yín kọ́ lọ sóko lọ sẹ́gi kó fi ẹ̀yìn ara rẹ̀ rú lọ kó fi wá ní tí ó jẹ ó lóore fojú kọ́ tọrọ jẹ lọ ẹ wo ọ̀nà ọ̀nà sẹ́kàlà là fún wa oníbèrè sọ pé àwọn tí máa ń mú ọjọ́ Sunday láti fi sinmi nínú ọ̀sẹ̀ pàápàá jùlọ àwọn tó ní ṣọ́ọ̀bù táwọn lò tó àti ṣọ́ọ̀bù tó jẹ́ mùsùlùmí ẹ̀dá òkè ní ìdájọ́ wọn. eléyìí náà lára ìkọ́sí àwọn kèfèrí ni ṣẹ́rí mú ọjọ́ Sunday lọ́jọ́ sinmi ó ní ìpìlẹ̀ lọ́dọ̀ àwọn kírísítẹ́nì àwọn èèyàn kàmánì ó dẹ̀ ní àdìsọ́kà tó bá wa kí ni nǹkan yẹn àwọn kírísítẹ́nì gbàgbé pé olúwa dá ọ̀run àtayé ní ọjọ́ kẹf ní ọjọ́ mẹ́fà ní ọjọ́ keje ó sì ti ní bẹ́ẹ̀ lójúra ó refresh fẹ́ràn tó refresh láti ṣiṣẹ́ mi pé mashallah lẹ́yìn sí ọjọ́ mẹ́fà yìí sẹ́yìn tọ́ra púpọ̀ ọjọ́ tọ́lọ́wọ́n bá àlékẹ́lá sinmi ẹ̀ náà ń pè lọ́jọ́ Sunday lọ́dọ̀ wọn ọjọ́ sinmi ni so nítorí ẹ̀rẹ́ inú ìyá ọjọ́ ń sí mímọ́ àti ọ̀nà ọjọ́ yẹn náà ní káwa náà máa sinmi fúnṣẹ́ Sunday ọjọ́ sinmi wá nìyẹn so nítorí ẹ̀ ṣẹ̀rá wa tí a bá ní ṣọ́ọ̀bù ta jẹ́ olùtajà tó àbájẹ́ oníṣẹ́ ọwọ́ àbájẹ́ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ náà lọ fẹ́ pé àwa là ń darí iṣẹ́ ara wa tí ó ṣe pé bóyá ètò tí wọ́n ti ṣe kalẹ̀ fẹ́ pé àwa lábẹ́ ètò yẹn tán sí wa mẹ́tò àrọ́gbọ́n dá sí tó àwa tó yẹ pé wọ́n sí wa mẹ́tò ẹ mẹ́jà wa náà síra wa mẹ́tò <laughs> àbúyìn tó <laughs> ẹ mẹ́jà síra wa mẹ́tò tó torí ọlọ́run ọba ẹjá máa lọ bí sẹ́ lọ́jọ́ Sunday ẹja máa lọ ibi iṣẹ́ lọ́jọ́ sunday dáadáa so kò sí nǹkan kan tó burú bẹ́ẹ̀ àwa máa ń lọ àwa náà máa ń lọ sáìtì lọ́jọ́ sunday kódà ibi pé ká máa lọ sáìtì lọ́jọ́ sunday yẹn àti fàwọn kan tó yẹ sí pé wọ́n rò páyì wá sáìtì lọ́jọ́ sunday wọ́n sì fa burú sọ́jọ́ sunday yẹn àti káwọn mọ̀ so wọn wá lè ṣe ara wa ń tì wọ́n bá ṣe ń wọlé náà ń jáde wọ́n ti gbẹ́ kòtò kalẹ̀ lẹ́nu géètì báyìí wọ́n rò páyì wá bí sọ́jọ́ sunday ni wọ́n ti wá gbẹ́ kòtò kalẹ̀ àbóńjálàbí kan wọ́n ti fi mọ́tò gbé wa òun ti mẹ́ran dúdú wàláhì ẹran dúdú tí ó pa àti àánì ọ̀nà àdúgbò yín náà ni. so òun ti wá mẹ́rin dúdú kalẹ̀ pẹ̀lú gbogbo pèsè wọ́n pẹ̀rẹ̀ dúdú yẹn wọ́n kó nǹkan nú ẹ̀ jáde wọ́n wá kó gbogbo gbá àti gbogbo ẹ̀sìn wọ́n gbé mọ́tò náà fi já kalẹ̀ báyìí àwọn lè bí àwọn ìdílé ìdílé tí mo sọ yìí. àbá yẹn máa ń wá lọ́jọ́ sunday ní aláàmọ́ wà tí àwọn arígbẹ́ parí àpẹ́ parí o tó sọ lẹ́bàá bọ̀ ẹ̀rí ṣé báyìí sì so báwọn yẹn ṣe máa ń ṣe nìyẹn so káwa máa mú ọjọ́ sunday lọ́jọ́ ìsinmi ọjọ́ sẹ́yìn ọlọ́wàá. so níbẹ̀rẹ̀ ni ǹjẹ́ ó kí mùsùlùmí ọmọ kí christian káàbọ̀ tí ń bọ̀ láti church. naam ah, wọ́n ní ṣé ó tọ́ kí mùsùlùmí kí rẹ̀ káàbọ̀ nígbà tó ń bọ̀ níbi nítorí pé in tó lọ ṣe tó ń bọ̀ yẹn in tó bí ọlọ́run bá di kẹlá nù. sẹ́rí ara àwọn ìyẹn wà láwùlé lè báyìí wà tó ti yé báyìí sìn. tàbá fẹ́ kí ìṣẹ̀rí àwọn oníkéèyàn máa kí wọn níyànà ọ̀tọ̀ tí wọ́n tó bá ti dídí kẹ́ ẹ̀ sin wọn ẹ̀jẹ̀ kan mọ̀ ìpinnu nù àyọnu sí i lórí kìnìyì tó báyìí sìn. kàn mọ̀ yìí pé kódà bá dé kò ní kí ni. tó ká mọ̀ kí wọn káàbọ̀ rú ẹ̀ tó ti yé gbogbo àwọn nǹkan yẹn rẹ̀ ìsàpẹrẹ wípé èèyàn yọnu sí wọn àbí èèyàn dùnú sí nǹkan tí wọ́n ń ṣe ni tó ti bá ìsìn wọn lọ́wọ́ àlẹ́. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn a máa ta ọjà tí wọ́n sì fi bónọ́ọ̀sì sí nínú oṣù tí a wà yìí so díẹ̀ náà lè torí pé wọ́n fi bónọ́ọ̀sì sí àbí wọ́n ṣe bonanza kéèyàn sì kéèyàn lọ transact nínú bísínẹ́sì. na àbùtọ́ bá ti jẹ́ sí pé wọ́n tàgẹ̀ pé Christmas bonanza ni pé ẹ̀bùn Christmas tẹ̀ ń pàwọn míì máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n sọ pé Christmas bonanza àbí New Year bonanza ẹ̀bùn ọdún tuntun nǹkan kan wọ́n wá bóyá téèyàn bá ra nǹkan yọ kan wọ́n lè fún yàn ní mẹ́ta bóyá nǹkan tà ní five hundred naira wọ́n lè padà sọ di two hundred three hundred ní àwọn àsìkò yìí mo sọ pé tọ́ bá ti lè tọ́ ti lè fi sọ orí ẹ̀sìn wọ́n ti lè fi pe orí ẹ̀sìn àbọ̀ fi pe orí ọdún yẹn so káwa má ba wọn gbà ṣùgbọ́n tọ́ bá jẹ́ sí pé wọ́n kàn fẹ́ máa fi tajà lásìkò yẹn pé káwọn yẹn lè bá kán lè bá máa rí tọ̀nà kán lè bá máa rí wíwá àwọn èèyàn pé afẹ́ tajà gan tẹ̀síńgbà míì nínú àwọn ọ̀nà táwọn èèyàn máa fi ń tajà wọn ní so strategy láti fi market ọjà so so inú ẹ̀ ni pé ẹ jẹ́ kí ẹ fi ẹ̀bùn fáwọn èèyàn mára nítorí ọ̀pọ̀ kódà ẹlòmíì tí ò nídìí nǹkan gbà mí nítorí ẹ̀bùn yẹn yóò sì lọ tí ò nídìí tẹ̀sí sáà torí pé tóun bá ra ń gbà yẹn bóyá òun láǹfààní sí méjì mẹ́ta tó bá yẹ kí wọ́n fi yẹn wọ́n fi ń ṣe um, ọ̀nà ìtajà lásán ni kò tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé táà ní tara wa àwa náà ti máa pẹ́ fi sọ orí ọdún ni ká má ba wọn rà ọlọ́run. ẹ dápẹ́ fún wa ní ìṣẹ́jú méjì so inshallah ìgbà tí one thirty bá gbélé á tún ka níbí so kí n tó ka ìbéèrè tí a fi gbẹ̀yìn so i mention pé next month inshallah ta'ala on six ni ìjòkó yóò wáyé so topic tí a sì gbéyẹ̀wò òun náà ni asalibul ikhwanil muslimin fi igwahi shabab àwọn methods tí àwọn ikhwanil muslimun tí wọ́n gbajúmọ̀ láwùjọ lónìí tí wọ́n máa ń lò láti fi sọ àwọn ọ̀dọ́ nù sọ àwọn ustaazu tí ó wa gbé yẹ̀wò àwọn náà ni eh, sheikh abdulghani juma inshallah ta'ala hafsahullah ta'ala so oníbèrè sọ pé ǹjọ́ dáa kí ọkùnrin àti obìnrin tí wọ́n wà láàyè kan papọ̀ bóyá wọ́n fẹ́ fi pè wá sákèsí ni so gẹ́gẹ́ bá wòye sáré síwájú kí n tó dáhùn béèrè yẹn ẹ dákun ẹ jẹ́ kí n kéde. àwọn ọmọ tí wọ́n jẹ́ ọmọ iléekéwu Daaru Salafiyya tí ó wà ní Asunara ní Èrúbú Road ní Balógun Fúlàní wọ́n ní àwọn pè wá síbi ìdánilẹ́kọ̀ọ́ ìta gbangba eléyìí tí ó wáyé ní next week àbí upper week upper one ọjọ́ sunday tí ń bọ̀ lókè lọ ní umalu so ní twenty third òun náà ni ó wáyé so wọ́n ní àfa àti àwọn fẹ́ gbé wá òun náà ni nam nam. Okay padà pé ṣe àárọ̀ ni àbí ìrọ̀lẹ́ ni wọ́n ní ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ wọ́n náà. so wọ́n ní àṣeyí láàrin Najmudi, àwọn ni wọ́n fẹ́ gbé wá tí ó jẹ́ oníbàárẹ̀ sọ̀rọ̀ lọ́jọ́ yẹn so balógun alánàmú naam níjọ́ wo sunday ti ń bọ̀ wọ́n ní àwọn muslim brothers tó wà ní balógun alánàmú wọ́n pe. Abu Fawzan uh, Sheikh Abdullahi Ajikobi so pé káwá bá wa sọ̀rọ̀ lọ́jọ́ yẹn wọ́n importance of tawhid so wani ní káwá sọ àwọn tọ̀hún wọ́n ní ok wọ́n ní almanhaj àti aqida sí nǹkan kan náà bákan náà wọ́n ní kéde ti Abu Fawzan náà nílé kéwu wọn lọ́jọ́ on twenty three náà. wọ́n ní ìjẹ́ àti ọkùnrin kí wọ́n máa kójọ sí ààyè kan náà so eléyìí báyìí kò tọ́ tí ó ti yé báyìí sìn pẹ̀lú àwọn ìlànà tí Islam gbé kalẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ sí pé àwọn gàgá àti àwọn ètò tó lálàáfíà ó ti wà láàrin ọkùnrin àtàwọn obìnrin yìí tí ó ti yé báyìí sìn so eléyìí báyìí kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ìlànà tí Islam gbé kalẹ̀ tí wọ́n lọ́wọ́ àìlẹ́mù subhanaka alhamdik ashara la tasabaka tuli assalamu alaikum wa rahmatullahi wa barakatuh so ẹ dákun ẹni tí àwọn ìbéèrè tí a láǹfààní àti ìka so a lè wá bá àwọn ustaz àwa tí a bá mọ̀ pa àka ìbéèrè wọn so kí ọlọ́kùnrin sọ wálé subhanaka allahumma bihamdika la ilaha illa